gbogbo ọmọ ẹgbẹ́ ìfòsímà òṣùsímà àjẹsímà ìwòsímà ilésímà ilésímà ilésímà ìkè símà olórí símà ó bọ̀ bẹ́ẹ̀. ìràsímà abẹ́mọ̀ pa ní ìràsímà náà ni ìyá gbé yí àti gbogbo símàsímàsímà lọ bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin símàsímà o láti ẹnu ọ̀ní símà tí mo kí gbogbo símàsímàsímà o mo kí gbogbo símàsímà o mo wá dúpẹ́ náà pẹ̀lú bẹ́ ṣe ṣe àyẹ́sí olórí símà pẹ̀lú. nǹkan tí ọ̀ṣun símà fẹ́ ṣe agbára ọlọ́run ní màrí gbogbo alamajọ péjú ṣe mo dúpẹ́ pé ṣe pọ̀ mí ọlọ́run ló ní màrí àpọ̀ gbogbo. darapọ̀ pẹ̀lú yín. bó ti lè jẹ́ pé iṣẹ́ ti wá pọ̀ fún mi lórí bẹ́ẹ̀ náà ti lẹ́nu bá ẹ rí tí àtẹnugbó bá gbé ṣubé náà irú ọ̀gbìn gbóná torí àárò fún ọmọdé àárò fún àgbà àárò fún ọkùnrin àárò fún àròfò nílé àròfò àlejò iṣu ẹ̀wà ní jóná ṣùgbọ́n ní títú ẹni bá ta àbáfọwọ́ ògùnjẹ tó bá fọwọ́ ògùnjẹ ògùnjẹ ṣú tútù bí ti Yorùbá ìjìnlẹ̀ Yorùbá nìyẹn wàá gbélé náà ni. mọ́ ọ mọ́ba jó òun ni òdìfà fún àwa ló kàn sí máa. àwa ló kàn. ní ìdẹ́rítọ̀ yìí ọlọ́run yóò ṣẹ̀kẹ́ wá lé yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ràn ẹni tọ́lọ̀ ń gbé síbẹ̀ torí bọ́lọ̀ ṣe má mi báyìí láàárẹ̀ máa ń lè sí táwọn bá mi gbúgbúgbú máa ń rò nígbà tó bá mí wọ́n tó gbóhùn gbúgbúgbú tó bá mí ọmọ ẹ̀wọ̀n tó dáadáa àwọn kan ọlọ́run ṣe dà wọ́n bẹ́ẹ̀ àti ní ààrẹ orílẹ̀-èdè láti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ààrẹ tún ju ààrẹ lọ ká ṣàwọn ọlọ́run. 47 years ago from Yorùbá ti the head of custom Forty-seven years ago or should not ló ti If you're not, ló you wá ní ẹ̀dùn Forty-seven years ago Ọ̀ṣun ni orí ìrànwọ́ Ọlọ́run kẹwàá a lè má lówó ṣùgbọ́n Ọlọ́run kẹwàá torí bí ní ẹ̀sìn dálẹ̀ wá wà ìkejì forty four years ago ni Yorùbá ti jẹ chief of army staff last Ọ̀ṣun iná lòdún ti wá wá Ifẹ̀ not, Yakubu òun náà ló ti wá forty four years ago àdẹ̀tí ní Yorùbá gbogbo wípọ̀ jọ ká lọ ẹ tí wọ́n máa wo àtijọ́ tí nàìjíríà ti jẹ́ nàìjíríà yorùbá ò di controller general immigration àwọn aṣọ́kùnrin kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n nàìjíríà yà ti pé sixty two years àwọn òyìnbó tó ń ṣọ́ wa tẹ́lẹ̀ kan tó gbé iṣẹ́ náà lé ọmọ nílẹ̀ ọmọ nílù lọ́wọ́ èyí náà mú láti sixty two years ago láti gbòmìnira kí Yorùbá má jẹ head of immigration yìí àjẹrí o ṣùgbọ́n Ọlọ́run wa kẹwàá Addis Ababa àti Ogun State lábẹ̀rẹ̀ náà ti wá àṣẹ̀ṣẹ̀ wá jẹ́ báyìí. Hmm, ibẹ̀ láti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù àwọn ọmọ wa tó wà lókè ọ̀pọ̀ mọ́. báwo ló ṣe fẹ́ dúkìá nígbà tí ó ti wá wọn ní amúkùn ẹ̀wọ́ òun wòkè òwò sàlẹ̀ ìsàlẹ̀ ló ti wọ́ wà tí wọ́n bá fún yín lọ́kọ́ṣẹ́ ìlú sọ́dọ̀ yìí. àwọn ẹni tó bá kú ni kù la máa ń bá ja ilé kò sí ní ẹni tó bá kú ẹ kú máa bá dáyé síbi tó dé láyé àwọn tó sọmọ ẹbí iṣan ọ̀hún ló máa gbogbo ìṣe fẹ́ ṣe sí inú mi dẹ̀ dùn pé ọlọ́run fún wa àwa ló kàn tó tán ó lè gbọ́ ó fi gbígbọ́ ṣe gbígbọ́ o àwa náà ni àfimọ́ lẹ̀ torí ẹ̀ ní iṣẹ́ yẹn ṣe pọ̀ pẹ́yì sọ iṣẹ́ yẹn ti pọ̀ àjẹkọ́ àfi wọ́n lọ ní àdúrà oríṣiríṣi láfi tí wọ́n ní láfi ràn wọ́n lọ́wọ́ tá a bá máa jẹ́ kán wọ́n gbogbo kìíní àwọn onímọ̀ tó ti Yorùbá gbogbo díẹ̀ ká tó lọ́pẹ́ ẹ̀yin náà wò bàjẹ́ ẹ̀yin náà wò gbogbo ẹ̀yà ló kú tó ló ti gbogbo ààrẹ bẹ́ẹ̀ wọ́n láti kúrò jù lọ́pẹ́ yín náà ló fi dé end of court ọmọ náà àfihàn owó ilé ìyájọ́ sani àdúgbò lọ́wọ́ náà ló já sí nìkan tó dáa inú bí ayọ̀ tó já sí fún gbogbo òsínì àkàrà lé àkàrà ọ̀pọ̀ onídìí sima. mà ìfẹ́ sí sima. òṣù sí mà àjẹ́ sí mà àti gbogbo símà símà símà lọ́jọ́ ìjà kọfìn ẹ̀ káwọ ọ̀ṣọ́ símà tó kí gbogbo wọn wà lábẹ́ ẹ̀ oríire ńlá jẹ́ fún wa oríire ńlá jẹ́ fún wa ẹ má jẹ́ sùn yín ẹ má jẹ́ rẹ̀ yìí. lò á kiri. ọjọ́ tó bá fẹ́ kí ọba ń darapọ̀ ẹ fẹ́ kí wọ́n sàn ẹ jẹ́ kí gbogbo every. olórí sí máa mọ̀ olórí sí máa ọ etí ẹ mélòó sọ fún ọ ní símà pé ó fẹ́ símà síbì kan o alájọba bí o ṣe máa símà o ọlọ́run máa rí àfúnmáṣe lẹ́ẹ̀kan sí ìjọ àforíjì ìlú gbọmọgbọmọ dáa ní ọ̀nà pọ̀ náà. Logo.